aile makozo toriba mezeke baliba kozo toria imbrede bokozo toriba kazata mate libro kozo toriba gabara yende barua na gazete libro kozo toria mọ́mì mo fẹ́ kó o pe jésù dáàdì mo fẹ́ kó o pe ẹ̀yin elia makunda riadabaka sandaya Ende brade magazadaria. Zendalia makonde geposotori. Elia makondo libro gozotori. Eli makazadaliba. Zandale mogozotori brakasa. Lembaruke zetelia bagaba. Maskende yekete libro gozotori. Aili magozotori ba. Ẹ pé Jésù. Ẹ̀yin ẹ̀mí àṣetì àti àṣetà ẹ jáde lára mi ẹ̀yin ẹ̀mí àṣetì àti àṣedànù wà ní kẹ́ jáde lára mi ẹ̀yin ẹ̀mí àṣetì àti àṣedànù mo ní kẹ́ jáde lára ẹ̀yin ẹ̀mí àṣetì àti àṣedànù ó yẹ jáde lára ẹ̀yin ẹ̀mí àṣetì àti àṣedànù ẹ jáde lára mi ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ yọyọyọyọyọyọyọ Jésù kéèlì àmàkùnrin mọ́sẹ̀tẹ̀lẹ̀ Jésù yóò jọba aráyé ẹ yọ̀ ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé Jésù yóò jọba fún gbogbo àgbáyé.

mo fẹ́ ká pe orúkọ Jésù níbi tá a dé yìí Ọlọ́run májẹ̀mú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ọlọ́run májẹ̀mú Ọlọ́run tó bẹ́ẹ̀ni bari Jésù tó ìgbà kásá aine mokosotori abakasatalia na kateli makosotori ataile makuriba olúwa ní tán bá ti ṣe tán ègbé ni fún ẹni tó sọ nígbà tí ọlọ́run ó mọ̀ pé òun jẹ́ olúwa kẹ́mi òun jẹ́ olúwa kẹ́mi òun jẹ́ sámúẹ́lì olúwa ní kò pè olúwa ní kí gba àwẹ̀ àti àdúrà ọjọ́ kan ẹ jọ màmá ìwọlẹ̀ rí pẹ̀pẹ̀ mi tẹ́ bá ti ṣe òun jẹ́ olúwa kẹ́mi òun jẹ́ Sámúẹ́lì Ọlọ́run ní kẹ́ pè mí kanda balua sètékèbà gbogbo ènìyàn pé Jésù ta lẹni tó ń fikú pé orí mi pariwo ikú yẹ lórí mi lọ sórí ẹ ta lẹni tó ń fikú pé orí mi Olúwa jẹ́ kí ikú yẹ lórí mi lọ sórí ẹ ta lẹni tó ń fikú pé orí mi olúwa jẹ́ kí ikú yà lórí mi lọ sórí ẹ̀ ta lẹni tó ń fi ikú pe orí mi jẹ́ kí ikú yà lórí mi lọ sórí ẹ̀ ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ lè má zúndé yé kéta kàgbàdà bàbá yé lè má kúndé rí mọ́zọ́tò rí àbá ta lẹni tó ń fi pe orí mi olúwa ẹ gbàdúrà ẹ gbàdúrà Exacto. Jésù Olúwa wa. Mọ́mí ẹ fi gbogbo agbára yín pè. Bẹ́ẹ̀ni, mo fẹ́ ká ẹ pe Jésù pẹ̀lú iná. mo fẹ́ kẹ́ ẹ pé jésù pẹ̀lú ara yéli amakonde gaba lebrada makaseteriba gbobariana makoskotori eli amakonde keseteriba randamosotori amakasata madeke bariana makosoto aine mokosotori brakaba bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni wà á fún mi ní wà fún mi wà á fún mi níbùkún àgbàyanu lọ́dún yìí o o o olúwa ní kí n parí gbogbo ènìyàn láti ọjọ́ monday tó ń bọ̀ máa ń kásídà yá kàbórí ọba máa ń dé broko sotoriba. Aynama kosotori bakasat. Oh, Makai Kasuda, mọ́mí ẹ̀jọ̀, àdúrà mi ò ṣetán ikú, ọmọ mi ò ṣetán ikú, àdúrà mi ò ṣetán ikú àdúrà ọmọ mi ò ṣetán ikú mi ò ṣetán ikú àdúrà ọmọ mi ò ṣetán ikú mi ò ṣetán ikú ọmọ mi ò ṣetán ikú mi ò ṣetán ikú thank you Lord. mi ò ṣetán ikú. ọmọ mi ò ṣetán ikú olúwa ní láti ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni kí n ṣe sọjí ọjọ́ méje back to back ikú tó kù lọ́dún yìí tó fẹ́ jà kò ní dọ́dọ̀ wa lórúkọ Jésù ikú tó kù lọ́dún yìí tó fẹ́ jà kò ní dọ́dọ̀ wa lórúkọ Jésù ikú tó kù lọ́dún yìí tó fẹ́ jà kò ní dọ́dọ̀ wa lórúkọ Jésù ikú tó kù lọ́dún yìí tó fẹ́ jà kò ní dọ́dọ̀ wa lórúkọ Jésù ikú tó kù lọ́dún yìí tó fẹ́ jà kò ní dọ́dọ̀ wa lórúkọ Jésù ikú tó kù lọ́dún yìí tó fẹ́ jà kò ní dọ́dọ̀ wa lórúkọ Jésù ikú tó kù tó fẹ́ jà kò ní dọ́dọ̀ ọmọ wa ẹ jọ ẹ̀yin màmá ìṣòro abiyamọ tó ń lọ yẹn mo fẹ́ kí gbogbo èèyàn wọlé ìṣòro abiyamọ tó ń lọ mo fẹ́ kí gbogbo wa wọlé ìṣòro abiyamọ tó ń lọ mo fẹ́ kí gbogbo wa wọlé ìṣòro abiyamọ tó ń lọ mo fẹ́ kí gbogbo wa wọlé ó dẹ̀ máa dáa fún wa lórúkọ Jésù ìyà dẹ̀ ní í jẹ wá a máa rí bá ti ṣe a dẹ̀ máa rọ́nà gbégbá a ò ní dológo àtijọ́ ìlérí ọlọ́run máa ṣe fún wa a máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbá mo lá máa rí bá ti ṣe mo lá máa rọ́nà gbégbá mo lá máa rí bá ti ṣe mo lá máa rọ́nà gbégbá maseke bali abagaba mo la máa rí bá ti ṣe mo la máa rọ́nà gbégbá mo la máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbá ìlérí ọlọ́run máa ṣe ìlérí ọlọ́run máa ṣe ìlérí ọlọ́run máa ṣe mo ní ìlérí ọlọ́run a ó dẹ̀ ní testimony ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony Lady ọlọ́run máa ṣe a ó ní testimony ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony ìlérí ọlọ́run wá ṣe a ó ní testimony bẹ́ẹ̀ lolúwa wò mo ní ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony ìlérí ọlọ́run máa ṣe a ó ní testimony lérí ọlọ́run máa ṣe a ó ní testimony lérí ọlọ́run máa ṣe ojú òde tí lérí ọlọ́run máa ṣe ọ̀tá òde ní yọ̀ wá lérí ọlọ́run máa ṣe ojú òde tí lérí ọlọ́run máa ṣe ọ̀tá ò ní yọ̀ wá mọ́mí àti dádì ó máa dáa fún wa àádẹ́fọ́ yóò ṣọdún ẹjọ́ wákàtí kan sígbà tá a wà yìí a tún máa bẹ̀rẹ̀ àdúrà wákàtí kan sígbà tá yìí a tún máa bẹ̀rẹ̀ àdúrà wákàtí kan sígbà tá yìí amábẹ̀rẹ̀ àdúrà wákàtí kan sígbà táwa amábẹ̀rẹ̀ àdúrà. a máa bẹ̀rẹ̀ àdúrà ó dẹ̀ máa dá fún wa ojú ò ní tiwa ọ̀tá ò ní yọ̀ wá ìlérí ọlọ́run máa ṣe fún wa ó lọ máa ní testimony ọlọ́run fi wá sí ọlọ́run rẹ̀ ní kọ́ wá sí bẹ́ẹ̀ ni òun jẹ́ olúwa kẹ́mi olúwa ni kò pè olúwa ni kò pè olúwa ni kò pè ó dẹ̀ máa dáa fún wa ojú òní tì wá àdúrà wa máa gbà ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé in the next one hour ẹ jẹ́ ká tún wọlé in the next one hour ẹ jẹ́ ká wọlé a ó lè ṣe rere o bẹ́ẹ̀ lolúwa o jẹ́ kó rí ọ̀fẹ́ Jésù Olúwa wa ìfẹ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀lé mímọ́ kó máa bá wa gbé láti sin lọ àti láéláé. Amen. Amen. àmín lórúkọ jésù àwa lérí kan world wide world wide world wide god bless you bless you. 没有。 show. ọ̀pọ̀ ni yóò yọrí sí ohun táyé rò ó kó máa gbòmí lójú wa yẹn ọ̀pẹ́ ni yóò ọ̀pẹ́ ni yóò. màmá yẹn tún ṣe ń dá òtún ọlọ́run náà the lord that you doubt cannot deliver you yóò gbòmí lójú mi yẹn ọ̀pẹ́ ni yóò yọ. ìjọ àti ayọ̀ ẹ̀rín àti ọpẹ́ ohun tó ta ń ro pé yóò gbọ́ ọmọ lọ́wọ́ mi yẹn à ìjó ni mo fi jó ẹ̀rín ni ó yọ orí sí ẹ jẹ́ a máa ṣí àbátí wọlé ọpẹ́ ọpẹ́ ohun tó yẹ ro pé yóò gbọ́ mi lójú mi ọpẹ́ níjó ẹni tí ò ní a fẹ́ dúpẹ́ ní alẹ́ yìí o. ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ jẹ́ ń dáná pẹ́ ẹni tí ò ní jẹ́ ń dáṣọ pẹ́ ẹni tí ò ní jẹ́ àdúpẹ́ sẹ́ kó dìde láàrin ọ̀pẹ kó dìde láàrin ọ̀pẹ kó wá faṣọ ara ẹ jẹ́ a máa ṣí àbáṣe wọlé olúwa ní ká gbé ẹ̀jẹ̀ jésù dání o ẹ má gbàgbé ẹ̀jẹ̀ jésù yín. Marshal. tó o bá tẹ̀ wọ́n mọ́lẹ̀ bá bá lọ ṣáájú ẹ tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó yẹ tó tẹ̀ mọ́lẹ̀. tọ́tà ìmọ̀lẹ̀ ọ̀tà tó lóòní bímọ má sàn ẹni tí ò ní jẹ́ lẹ́nu ọpẹ́ wọ́n ní o má cha don't watch it you má cha ẹni tí ò fẹ́ kẹ́ ń gbégbá ọpẹ́ ẹni tí ò fẹ́ kẹ́ ń gbégbá ó yá kó dìde kó dìde kó faṣọ ara rẹ̀ yá wèrè ló ń jẹ́ bẹ̀ tọ́tọ́ ẹ̀ jù. Are you sharing? Kó tọ́tọ́ ẹ̀ mọ́ lẹ̀ jù. ń dá. Ah! ó yẹ kó o dábìrà màmá. olúwa ti béèrè fún ìyìn lálẹ́ ó máa ní agbára. ọlọ́run tí ò jẹ́ kí àgọ́ yẹn wọnú bojì ó yẹ kó lè gbé àdára ju àwọn tí àgọ́ wọn ti wọ ibojì lọ ìyìn ló yẹ lẹ́rẹ̀ ògo ló yẹ lẹ́rẹ̀ o bàbá ìyìn ló yẹ lẹ́rẹ̀ o bàbá gba gbogbo ògo ó yẹ. Àwa wà wọ́n. tí ọlọ́run bá kàn ṣí wa lójú ohun tí bàbá yẹn ṣe lórí wa a kàn máa yìn a máa yìn. ó òye. ó òye. ó òye. jai mawa. Oh, my jai mawa. Pátápátá o. Jésù Olúwa wa gbogbo ènìyàn jẹ́ a máa kí ògo ògo ògo ògo ògo ògo fún Ọlọ́run tó kọjá ìmọ̀ tó kọjá òye ọlọ́run tó ní gbogbo ipá àti agbára ní ọwọ́ ọlọ́run tó tún wá rí ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún twenty twenty one let's begin to worship God let's begin to exalt his holy name let's begin to adore him ẹ máa dúpẹ́ lórí àwọn ọmọ wa ẹ máa dúpẹ́ ìfẹ́ rẹ̀ sí wa ẹ máa dúpẹ́ ọwọ́ ọlọ́run ẹ fi ògo yìn ẹ fi aleluya yìn ẹ fi dùrù yín ẹ forí ọpẹ́ yín ní torí ó kọjá ìmọ̀ ó kọjá òye ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí ò ṣe ẹ̀yin náà ẹ wọ orin ọpẹ́ kan ẹ kọ sí bàbá yẹn pé mo wà láyé mo wà láyé bàbá ọpẹ́ ló yẹ pé mi ò bá lè dúpẹ́ àjẹpẹ́ mi ò more. Ọpọ egbe mi ti kú. ọ̀pọ̀ tó lówó jù mí wọ́n lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáyín bàrà kiri mèmi ò bá lè dúpẹ́ àjẹ́ pé mi ò mòrè máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa dúpẹ́ máa dúpẹ́ lórí ọmọ yẹn yípo kíkó tí mo lè dé àyèkáyè tí mo lè wà ògo ìyìn ọlá ló yá o bàbá ipò kíkò tí mo lè dé ayékáyé tí mo lè wà ògo ìyìn ọlá ló yọ mẹsàyà ẹ ṣé ọlọ́run mi torí ayé mi ò rí o bí ọ̀tá àti ẹ jẹ́ dúpẹ́ lórí gbogbo àwọn ọmọ wa lórí òkè yìí láti inú oyún títí dọmọ ọwọ́ títí dọmọ ìrìnsẹ̀ títí di àgbàlagbà títí di omidan títí di ọ̀dọ́ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣé bẹ́ẹ̀ tí bá wa wò wọ́n ẹ ṣé bẹ́ẹ̀ tí bá wa tọ́hún tó wọ́n ọlọ́run oníbú ọrẹ ẹ máa dúpẹ́ ògbéni níjà kẹrù ó boníjà jagunjagun olúwa ó ṣé olúwa ó ṣé ẹ máa yìn ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ẹ máa kọrin ọpẹ́ sí ẹ máa kọrin ọpẹ́ sí ẹ máa kọrin ọpẹ́ sí lórí gbogbo àwọn ọmọ ọlọ́run lórí àwọn aláboyún wa ẹ wo bí ọlọ́run ṣe ń gba ògo sátánì fẹ́ kó yíwọ́ ṣùgbọ́n ọlọ́run ń gba ògo ẹ jẹ́ àdúpẹ́ ẹ jẹ́ àkànṣárẹ́ sí ló ṣeun gbọ́ àdúrà jésù olúwa wa ẹ jẹ́ àdúpẹ́ lórí gbogbo àwọn abiyamọ tó ní ìṣíníyè lórí àwọn ọmọ wọn ẹ jẹ́ àdúpẹ́ ìṣíníyè yẹn ọ̀pọ̀ abiyamọ ní sátánì ti ra níyè orí ọ̀fẹ́ lèmi àti yín nígbà and we are still going to pray for them let's thank God on ourselves lolúwo ṣe fún orí ọ̀fẹ́ tí ẹ fún mi fún ìṣíníyè tẹ fún mi ẹ jẹ́ kí sátani ó ra mí níyè sí àdúrà abiyamọ lórí òkè yìí ẹ jẹ́ agbóhùn wa sókè àdúrà ọpẹ́ ó yẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ sọ pé olúwo ṣe fún ìṣíníyè tí mo rí gbà bí abiyamọ gbọ́ àdúrà Jésù Olúwa wa ẹ wá sọ fún Ọlọ́run ogbó abiyamọ tí iye wọn sì ra láti mọ bá a ti ń sáré lórí ọmọ ogbó abiyamọ tí iye wọn sì ra tí wọn mọ bá a ti ń gbàdúrà fún ọmọ nígbà tó bá fẹ́ yíwọ́ tán ẹ jẹ́ sọ fún ọlọ́run olúwa ṣí wọn níyè gbogbo abiyamọ tí sátani ti ra níyè tí ò jẹ́ kó káràmọ́sìkì mọ́ òwò ọmọ ní ṣíṣe ta ni bí ó bá wálé ayé tó ò bá rí ṣe máa ẹ jẹ́ fún wọn pé olúwa jọ every tormented and disturbed mothers and fathers of nations oh God by yourself reach out to them Holy Spirit liberate them gbogbo abiyamọ tó wà nínú ìdí ọkàn gbogbo abiyamọ tí ọ̀rọ̀ ọmọ ò jọ lójú gbogbo abiyamọ tí ọ̀rọ̀ ọmọ ò mú lókùnkúndùn gbogbo abiyamọ tó rò pé it's an option ọ̀rọ̀ ọmọ is not an option let me tell us it's a must because you are going to give accounts somebody is up there that is waiting for you when you come back to him and you give the stewardship account of how far you have gone with that child so it's not an option it is a must that is why we have to help them with prayer ẹ jẹ́ sọ fún ọlọ́run mo gba bí ọmọ tó ṣe ń rí ọ̀rọ̀ ọmọ as a option bí olúwa ṣí wọn lójú ẹ̀mí ẹ̀mí mímọ́ là wọn lójú ẹ̀mí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ open your mouth and pray ẹlòmíì mọ́mì ó tiẹ̀ níṣìníyè to invest to to to academic investment physical investment financial investment but it's lacking behind in spiritual investment and the one that oversee yani general overseer of any investment over your child hey is the spiritual investment i repeat the general overseer of any investment a mother may have over a child is the spiritual investment if that is missing every other investment is at risk if spiritual investment is lagging behind or even is missing in the life of a child, every other investment is running a risky race. Though, therefore, we are going to pray. Every mothers of nations nation and fathers of nations who is still lagging behind in their spiritual investment over their children, that we pray for them today. Open their understanding open their spiritual understanding ẹlòmíà ní kí iṣẹ́ àti kọ́ ọmọ lọ sí skul tó dáa ó lè mú ọmọ lọ sí skul kó dáa mọ́mì tó o bá fọwọ́ àdúrà kan tó o bá fọwọ́ ẹ̀mí kun mọ́mì owó máa jóná lórúkọ jésù owó wa ò ní wọgbọ́ ẹ pé jésù mọ́mì open the understanding of every mothers to their spiritual responsibility to the spiritual investment over their children let's open our mouth and pray father in the name of jesus We pray for all the mothers and the fathers of nation. Open their hearts, open their understanding, reveal the importance of spiritual responsibility over their children. In Jesus' name we pray. Some people even say, Oh, my children's school teacher, my children's Sunday school teacher, they are very good. Glory be to God. My children, church teachers, children teacher oh they are very hot they are very spiritual glory be to them but let me tell you they cannot do it wọ́n kàn ràn yín lọ́wọ́ ni you cannot transfer that responsibility no you cannot transfer it god bless you mummy olufunmilayo you cannot transfer it if the church is so hot if the church is so spiritual if the children teachers are good you cannot still miss your responsibility many mothers we make that mistake let me just take my children to children church let that children go to sunday school it is good i do encourage it but you cannot transfer it you still need to be available for those children spiritually at home you still need to nurture them you still need to lead them to christ many people doesn't know that the salvation of their children is their responsibility i had our mommy when she was praying during the intercessory section before we join this afternoon when the mothers are praying intercessory she was praying that God should open the heart of our children to God it's a very good prayer very mighty prayer tó máa jẹ́ kí iṣẹ́ tó kù tá à ń lórí wọn kó yọ ẹ tún gbàdúrà ọlọ́run jọ every mother that is still lacking behind that is seeing it as an alternative that is still looking at it as an option that has not rise up to this spiritual responsibility over their children. Lord, we pray, reveal yourself to them. Holy Spirit, reveal yourself to them. Holy Spirit, reveal yourself to them. Holy Spirit, reveal yourself to them. Open your mouth and begin to pray. Pray that prayer very well. In Jesus' name we pray. Don't forget today He says we are focusing on our children, and God said He wants to heal them, not me. Oh, God said He wants to attend to our children's health this afternoon. So therefore, don't forget to join with your blood of Jesus. Olúwa ló ń fẹ́ lu ẹ̀jẹ̀ Jésù láti fi ṣiṣẹ́ ìwòsàn nínú ayé àwọn ọmọ wa. Don't forget to come in with your blood of Jesus. Get something that signifies the blood of Jesus, something that is reddish in nature, and connect your faith to it. Why many is missing their miracle they don't connect they are only washing. wọ́n kàn máa ń wá wòran ni wọ́n connect and if your faith does not connect to what we are doing you cannot get your miracle lórúkọ jésù máa dára fún wa i want us to pray our second kingdom advancement prayer and we are focusing on all our waiting mothers we want to tell god lord remember them You are still in the business of giving out children. You are still in the business of remembering those who run to you. You are still in the business of remembering who those who reckon with you. So we, mother, we are going to lift up our voice and say, God, every of our brethren on this mountain who is still waiting upon the Lord for the fruit of their own, for the fruit of their womb, the God of mercy We pray for mercy to remember them this afternoon. God should remember them this afternoon. Open your mouth. wọ́n ń worí aago yìí pẹ̀lú ìgbàgbọ́ wípé àní táwọn ṣe ń gbàdúrà pẹ̀lú àwọn abiyamọ àwọn náà máa dára wa ẹ jẹ́ ká wá gbóhùn sókè ọlọ́run kà wọ́n mọ́ wọn olúwa kà wọ́n mọ́ wọn make them mother make them a father ẹnu omijé wọn nù ẹnu ẹkú ìkọ̀kọ̀ wọn nù ẹnu ọgbẹ́ ọkùnrin wọn nù in the name of jesus oh god remember that. oh god remember that. on this monday you have done that for fifteen years you have done that for sixteen years you have done that for five years you have done that for seven years you have done that for nine years so therefore you can still do it we believe in you god you are god that can show mercy we are calling for mercy on behalf of all our brethren trusting you for the fruits of the womb. Father, remember them. You say we should ask, and it shall be given unto us. You say we should seek, and we shall find. You say we should knock the door, and the door shall be opened unto us. So therefore, we mothers are standing in God. We have come to seek your face on their behalf. we have come to ask oh god remember them gladden their heart take away their reproach take away their secret tears take away their monthly tears in the name of jesus thank you god because we know you have done it thank you god because we know you are faithful god in jesus precious name we pray we are still praying kingdom advancement prayer we shall be telling god every of our pregnant women we are going to hand them over to god that every force that want to challenge what god has done He said, What God have done shall be forever. Whatever the Lord shall done is going to stand forever. Is going to last forever. We shall be telling our Father, everyone that you have answered, on this mountain who is currently pregnant ìbá ṣe one week ìbá ṣe one month ìbá ṣe two months ìbá ṣe whatever weeks it may be oh God we place them in your palm we place them in your hand the Lord that has begun the good work please complete it we are do and ń gbàdúrà gbogbo àwọn tó ti lóyún sínú Ọlọ́run à ń ṣìpẹ̀ lórí wọn Ọlọ́run ìwọ ló fún wọn ní oyún yìí ni o kì í ṣe pa ẹnikẹ́ni iṣẹ́ tó bẹ̀rẹ̀ òkùnkùn má jò darapọ̀ mọ́ parí ẹ̀ iṣẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀tá ògbó gbọ́dọ̀ parí ẹ̀ ọlọ́run kò gbọ́dọ̀ yíwọ́ every force that want to threaten this pregnancy we silence them open your mouth and begin to silence them whatever forces from the pit of hell that want to silence this that God has done that want to challenge this pregnancy that want to threaten this pregnancy father we silence them father we silence them in Jesus name we pray we are still going to pray for all our children who are at the marriageable age the God of heaven should remember the crying of their mothers on this mountain to give them a glorious marriage, to give them a glorious hope, to give them a settled marriage. Open your mouth and begin to pray. God is still giving an heavenly home on earth marriage. Mommy, some people are still experiencing it. Let us cry to God to do it for our own children too. God is still giving them heavenly on earth marriage. So you can still supply our children. Lift up your voice and pray. Every of our children that are due to get married, Holy Ghost, connect them to their right man. Connect them to their right woman. We don't want them to marry wrong. We don't want them to marry wrong. In the name of Jesus. In Jesus' name we pray. I want us to pray this prayer when we are praying for the children um, in the morning yesterday, and one of our evangelists led the prayer, and it's a prayer that I have al- I've always been leading us to pray on this mountain that our children should not marry our enemy and they should not marry their enemy. It's a good prayer, but there is another prayer I want us to keep adding to it now. We prayed it in Houston yesterday. And that prayer concerns me, concerns you. That prayer concerns everyone called mother. So that a nírú ìbínú Ọlọ́run. Àdúrà yẹn ṣe pàtàkì o. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa gbà á. Bá a ṣe ń gba èyí tó sọ pé our children should not marry our enemy. Àwa náà gbọ́dọ̀ gba eléyìí o ká má bà á ṣe ọlọ́run kí ni àdúrà yẹn and i want to pray for all the mothers ẹ jẹ́ sọ fún ọlọ́run jọ olúwa jọ ìdílé tó o bá ti fún àwọn ọmọ mi mama jọ tọwọ́ mi bàjẹ́ remember the bible say what god has joined together hey, let no man put asunder many mothers will not be available to do their spiritual assignment before their children get married when that child now gets married they want to break it it's not about who is right or wrong it's about the god you want to offend because he says what god have joined together let no man put asunder gbogbo abiyamọ ẹ pariwo níbi tẹ́ ẹ wà yẹn ìgbéyàwó àwọn ọmọ mi kò ní tọwọ́ mi túká ẹ sọ̀rọ̀ ẹ̀yin abiyamọ ìgbéyàwó àwọn ọmọ mi olúwa má jọ tọwọ́ mi bàjẹ́ it's a very good prayer And I want us to start praying it. We have seen a lot of mothers today. They are the ones that break the marriage of their children. Ọlọ́run dẹ̀ máa bí wọn o. Tolóhùn tó sọ ni pé what God have joined together let no man put asunder. So why do you want to break it? Ẹja pé Jésù Olúwa jọ̀ọ́ ìgbéyàwó ìdí nìyẹn that is why we are praying this now that God should be involved. He should, they should get it right. You might be saying "Ah, it's because it is a threatened marriage. That is why I needed it to be separated. That is why we need to be praying it now. Ẹni pé lọ́pọ̀ ọgbà mo máa ń fẹ́ gbàdúrà yẹn gan. Mi fẹ́ kàdúrà yẹn wọ́n lẹ́nu mi. Nítorí pé kí ni mọ́mì mo ti rí two side of it. Mo ti mo ti mo ti mú àwọn tó ní ìrírí méjèèjì. So mọ́mì mo máa borí pé ó jẹ́ kókó àdúrà tí abiyamọ gbọ́dọ̀ máa jẹ lẹ́nu níwájú áńgẹ́lì lójoojúmọ́ jọ́kángẹ́lì ti dá ẹ mọ̀ nínú àdúrà yẹn pé ọmọbìnrin yìí máa ń fi ó máa ń gbàdúrà lórí ìdílé àwọn ọmọ ẹ̀ so when the time comes that same angel that have registered your voice will get involved and say for this one ha ó ti pè mí pè mí pè mí ó ti rán mi níṣẹ́ ìsọlọ́run ọmọ ẹ̀ ò gbọ́dọ̀ ṣìyàn tó bá wá ku ìṣẹ́jú kan that is where God comes in many undermine the power of prayer ẹ má fi àdúrà ṣeré èmi mọ ọlọ́run nínú àdúrà ọlọ́run a máa gbàdúrà tó bá ku ìṣẹ́jú chíńchíńchí kí ọmọ yẹn ṣìyàn ọ̀pá àdúrà rẹ máa dìde àtúká tó bá ku ìṣẹ́jú kan ni mo sọ kọ́mọ yẹn gbé egun eléegun àdúrà tó ti gbà sẹ́yìn á dìde á sọ̀rọ̀ so don't joke with your prayer your prayer is a force your prayer is working ẹ pé jésù olúwa jọ àwa abiyamọ lórí òkè yìí má jẹ́ ká jẹ́ okùnfà ìtúká ìgbéyàwó àwọn ọmọ wa ẹ pé jésù. olúwa ẹ jẹ́ a máa ṣí àbá wọlé ẹ jẹ́ a máa ṣí àbá wọlé ẹ tún pe jésù ah olúwa lọ́sọ̀ yìí fúnra rẹ̀ máa dùn àwọn abiyamọ orí òkè yìí nínú ọlọ́run a ò fẹ́ kábíyamọ kọ̀ọ̀kan wà nínú ọgbẹ́ ọkàn ọlọ́run ìwòsàn ọlọ́run tí wọ́n ń tọ̀ wá lórí òkè yìí that's our last prayer for the kingdom advancement section I told us if you have a prayer point that is a major concern over that child send it to us you can make it anonymous and the first twenty minutes of our session, will be towards those prayer points bóyá ọmọ ẹ ń wọkọ mọ́mì o lè fi ránṣẹ́ àá máa jọ gbà á we are in it together ohun tẹ̀mí ṣàfẹ́ ni pé káwọn ọmọ yẹn yàn re torí pé ìdùnnú yín òun láyọ̀ tiwa so the twenty minutes tí mo máa ń fi sílẹ̀ yẹn mọ́mì olúwa ló rán wa níṣẹ́ ó dẹ̀ sọ fún mi ó ní gbogbo abiyamọ tó bá ń gbàdúrà yẹn dáadáa ó máa máa rí ìyanu lórí ọmọ ẹ̀ because we are living our own to focus on other people's own kì í ṣe pé wa náà lóhun tá a nílò ṣùgbọ́n for the mere fact pé ó jọ̀wọ́ gbogbo ẹ̀ sílẹ̀ ó wá ń gbọ́ tẹni ẹlẹ́ni ó di dandan kárúgbó ọjọ́ gbẹ́ ọ̀rọ̀ rẹ lórí ẹni tó bá ń ṣiṣẹ́ olúwa God will carry your matter for head á gbé ọ̀rọ̀ ẹ kárí that is why you be at peace that is why I'm always be at peace because I know I got the backing of the Almighty God ìwọ náà gbọ́dọ̀ ní backing ọlọ́run because you are leaving your own to run another person's own so somebody is watching your back halabo shalaya ẹ pé jésù ní ìparí ọlọ́run gbogbo abiyamọ tó ń banújẹ́ lórí òkè tàbí àṣẹ single mother ìbá ṣe single father anyone that is depressed in one area or the other that has a major concern lord we cry to you heal their wound gbogbo abiyamọ tó wà nínú ọgbẹ́ olúwa wo ọgbẹ́ wọn sàn olúwa fún wọn ní ìyanu they trusted in you that is why they are coming they knew that you can do it That is why they are coming. Father, we pray. Re, re, re, show yourself to them. Reveal yourself to them. Reveal yourself to them. Wipe away their tears. In Jesus' name we pray. to sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú. Gbogbo ohun tó ti ṣe ní dáadáa fún àwọn ọmọ wa lórí òkè yìí. Gbogbo ohun tó ń dùn abiyamọ nínú. Má jẹ́ kí Sàtánì ta epo ìbànújẹ́ sí i. Whatever that is gladdening the heart of any mothers on this Monday must not suddenly turn out to sorrow. Gbogbo ohun tábí àmọ́ kankan ti ń yọ̀lé lórí. Olúwa lójijì mọ́mà tó já sí ẹkún fún wa. Ẹ pe Jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀. Open your mouth and pray. Gbogbo ohun tá ń yọ̀lé lórí bí abiyamọ. Olúwa má jò já sí ìbànújẹ́ fún wa. Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Gbogbo ènìyàn gbé ẹ̀jẹ̀ Jésù yín jáde ẹgbẹ́ ẹ̀jẹ̀ jésù yẹn jáde yàrí power mighty in the blood ẹgbẹ́ ẹ̀jẹ̀ jésù yín jáde there is power mighty in the blood olúwa ní ìwòsàn ní ti ọ̀sán yìí bóyá ọmọ yẹn ní mental illness psychological illness physical illness whatever illness báyìí let your faith rise now there is power mighty in the blood of Jesus Christ. There is power mighty in the blood, in the blood. There is power. Jésù yẹn. Before we go into the session, let's go into the scripture where there is light. Let's go into the scripture. Any children that you may know, any children that you know that is currently sick or ill, mommy, help such a mother. Ẹ ran irú abiyamọ bẹ́ẹ̀ lọ́wọ́ olúwa dìídì sọ fún mi pé ọmọ mi i want to run the miracle of healing among the children olóhùn fẹ́ ṣiṣẹ́ ìwòsàn láàárín àwọn ọmọ wa olóhùn fẹ́ ṣiṣẹ́ ìwòsàn ojúkorojú and he led me into the book of john chapter six if you have your bible with me turn to the book of john chapter six Maybe you have a child and they are telling you that the blood group is SS or whatever. Mommy, connect such mother with faith. Let them have their blood of Jesus Andy. I read from the book of John, John chapter six, and I take it from fifty-two. The Jew therefore strove among themselves, saying, How can this man give us the flesh to eat? Then Jesus said unto them, Verily, verily, I say unto thee, except ye eat out of my flesh, except ye eat the flesh of the sons of man and drink Kandalia Bosharaya his blood. Ye have no life in you. Like let me take that place in Yoruba because of our grammars. Ó ní nígbà náà ni Jésù wí fún wọn pé èmi kọ́ ni mo sọ this is a light. I want you to see this light. And inside the light in the scripture lies your miracle. Come lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn kí ẹ̀yin sì mú ẹ̀jẹ̀ rẹ̀ tí í ṣe ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀yin kò ní ìyè nínú yín hallelujah verse fifty three fifty four now ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi tí ó bá sì mú ẹ̀jẹ̀ mi ó ní ìyè tí kò ní pẹ̀kun is there a threat ongoing over that child is there any psychological threat is there any mental threat is there any scientific threat is there any health threat hear this light hallelujah ẹnikẹ́ni tó bá jẹ ara mi whosoever eats my flesh and drink my blood eats eternal life and i will raise it up at the last day for my flesh is meat indeed and my blood is drink indeed can your blood can the blood of jesus mix up with the blood of that child and that child still sick cut the number one light hallelujah ṣé ẹ̀jẹ̀ jésù wa lè darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ ọmọ yẹn kí ọmọ yẹn dẹ̀ tún ṣàìsàn ǹjẹ́ a rí àìsàn nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn rárá ǹjẹ́ a rí àìsàn nínú ẹ̀jẹ̀ jésù rárá ohun tó wà nínú ẹ̀jẹ̀ jésù ó sọ wípé ìyè life not death Life is what is in the blood. Light is what in the blood. God was telling me something. Only my son, my daughter, how will you go to your doctor? And your doctor says, We are just diagnose you. And here comes a Tanolol or Prastamol in Nigeria. Take it, and the pain will go. And you we leave the presence of the doctor and go and take that shock and go and take that Tylenol because you believe in the doctor's prescription this is heavenly prescription now ah. some people might be saying ah is it the blood of Jesus it's all about your faith the Tylenol they gave you why did you believe in it Hallelujah. Some people be saying, Is it really true the blood of Jesus? It's all about your faith. Hallelujah. What is telling us, if you can drink this blood, there comes a light and life. So that body cannot be sick. Hallelujah. That body cannot die. Because life has just mixed with you. kailebo shadababababasitayakata hindalia karushe deliabasidi yakaba for my flesh